nípa àròyìn tó fún wa lórí bí Abubakar radiyallahu anhu bó ti ṣe kọ ìwé kan ránṣẹ́ sí nípa bánabi sallallahu alayhi wa sallam bó ti ṣe ṣe azakat lọ́ràn yẹn nínú àwọn oríṣi owó ọ̀tọ̀ọ̀tọ̀ òdiwọ̀n nǹkan máa yọ àti bá ti ṣe máa yọ àlàyé ti síwájú nípa zakatul ibil nípa zakatul ibil ní báyìí á tẹ̀síwájú láti bí tá a dúró ṣùgbọ́n kó tó dìgbà yẹn ẹ ká dì mú pé oríṣi owó mẹ́rin kan wà nínú ṣẹ̀ríà Islam oríṣi owó mẹ́rin kan wà nínú ṣẹ̀ríà Islam tó ṣe pé nínú wọn nìkan láti máa yọ zakat oríṣi alákọ̀ọ́kọ́ òun náà ni èyí tálàyé ń lọ nípa rẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí à ń pè ní bahimatul an'am bahimatul an'am bahima òun náà ni aláìlè sọ̀rọ̀ aláìlè sọ̀rọ̀ àwọn ẹranko aláìlè sọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ nílẹ̀ de Yorùbá ṣùgbọ́n tó bá wí bẹ́ẹ̀ nínú ṣẹ́ríyà. No ẹranko tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ ọjọ́ oríṣi mẹ́ta ràkúnmí màálù àgùtàn ràkúnmí màálù àgùtàn àgùtàn tí wọ́n wí yẹn ó kó oríṣi bíi ẹran mẹta sínú ó kó oríṣi ẹran bíi sínú. ó kó àgbò àti abo rẹ̀ tá à ń pè lágùtàn sínú ó kó ewúrẹ́ eléyìí tí akọ rẹ̀ ń jẹ́ òrúkọ sínú ó sì tún kó ògúnfe okò sínú gbogbo àwọn eléyìí léde lárúbáwá ń pè wọn ní ghanam wọn pè wọn ní ghanam eléyìí túmọ̀ sí pé alghanamu ismu james وتحته ثلاثة أنواع الغنم اسم جنس تحته ثلاثة أنواع غنم orúkọ ẹ̀yà ẹranko kan ni ẹ̀yà yún oríṣi ẹran mẹ́ta ló wà lábẹ́ rẹ̀ ràkúnmí màálù àti àgùtàn ó sì àkójọpọ̀ àgùtàn eléyìí tó jẹ́ abo àgbò ewúrẹ́ eléyìí tó jẹ́ agbo abo orúkọ àti kìnnì àti ògúnfe eléyìí túmọ̀ sí pé ẹni tó bá ní ẹṣin tó ń ti bọ́lọ̀ wọn bá ti ṣe ṣe ká jẹṣin lẹ́tọ̀ọ́ wọn kì í yọ zaka nínú ẹṣin ẹni tó bá ní kẹ́tẹ́kẹ́tẹ́ àbí ìbáka. oníyọ zaka nínú ẹ̀ torí tẹ́lẹ̀ náà ọlọ́run bá ṣe jíjẹ wọn ní èèwọ̀ ẹni tó wá ń sin adìẹ kò ní yọ zaka ń bẹ̀ ẹni tó ń sin pẹ́pẹ́yẹ kò ní yọ zaka ń bẹ̀ ẹni tó máa ń sin ehoro kò ní yọ nínú wọn ṣùgbọ́n tó bá ta adìẹ àbí pẹ́pẹ́yẹ tàbí ehoro. tàbí ẹṣin owó wọn ni wọ́n máa yọ zaka wọn ní zaka owó owó wọn ni wọ́n máa yọ zaka wọn ní zaka owó. nǹkan oríṣi kejì eléyìí tá a tún máa yọ zaka fún òun náà ni anakadan anakadan ìyẹn wúrà àti fàdákà owó gold and silver àwọn lówó látijọ́ tí aláyé ti dáyé àwọn náà sì lówó títí táyé òfin ní jáyé má àwọn láàmú ayọ zaka nínú wọn àti gbogbo nǹkan míì tó dípò wúrà àti fàdákà lónìí nínú owó tí àwọn ọmọ ná gbogbo nǹkan míì tó dípò wúrà àti fàdákà lónìí nínú táwọn ọmọ èèyàn nánà á máa ṣe kínni á máa fi yọ gẹ́gẹ́ bí náírà àtiwọn àti kóbò gẹ́gẹ́ bí franc sefa àtiwọn gẹ́gẹ́ bí riyal tiwọn gẹ́gẹ́ bí pound sterling tiwọn gẹ́gẹ́ bí dollars gẹ́gẹ́ bí euro gẹ́gẹ́ bí rupee àti bẹ́ẹ̀ lọ. sẹlẹ ìjẹ oríṣi kejì oríṣi kẹta nínú tá a máa yọ zaka fún òun náà ni azorua azorua wethimar azorua wethimar wọn pè ní almaḥsulatu ziraciya tàwọn eléyìí àwọn nǹkan èrè oko wọn máa yọ zaka tiwọn náà wọ́n máa ń yọ zaka wọn ṣùgbọ́n kì í ṣe gbogbo nǹkan èrè oko kì í ṣe gbogbo nǹkan èrè oko àwọn nǹkan tí sẹ́rí àtọ́ka sí pé wọ́n yọ zaka nínú wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì rí pé kì í ṣe gbogbo ẹranko àwọn ẹranko tí sẹ́rí àtọ́ka sí pé wọ́n yọ zaka nínú ètò wọn ní yọ zaka nínú a pé nínú kí láti máa yọ zaka tiwọn owó wọn. kókó tí a ní láti ṣe àkíyèsí nínú tó mọ́ èrè oko òun náà ni pé ẹ máa oúnjẹ wóró oúnjẹ wóró tó yẹ pé wọ́n lè wọ́n pẹ̀lú múdù oúnjẹ tán lè wọ́n pẹ̀lú múdù generally àwọn eléyẹn àwọn ni zaka báwí àwọn ni zakat báwí gẹ́gẹ́ bí rẹ́sì gẹ́gẹ́ bí àgbàdo gẹ́gẹ́ bí ọkà bàbà gẹ́gẹ́ bí jéró gẹ́gẹ́ bí alikama gẹ́gẹ́ bí ẹ̀wà gbogbo àwọn eléyìí á nù sí ẹbí wọn máa ń wọn pẹ̀lú múdù gẹ́gẹ́ bí èlùbọ́ náà ẹbí wọn máa ń wọn pẹ̀lú múdù gẹ́gẹ́ bí láǹfún ẹbí wọn máa ń wọn pẹ̀lú múdù ẹ̀ dáhùn gẹ́gẹ́ bí ẹ̀pà ẹbí wọn máa ń wọn pẹ̀lú múdù sẹ́rẹ́ àwọn ìta ọkọ mú alátorí gàárì yẹn kìí ṣe bí wọ́n ṣe jáde nù kìí ṣe bí wọ́n ṣe jáde nù lẹ́nu so processing lọ́sọ̀ọ́ di. bó ṣe wà àníyọ zakanu eléyìí asulu wọn láàmà wò kí ni asulu gàrí aha ṣé ayọ zakatu ẹ̀gẹ́ rárá kí ni asulu èlùbọ́ ṣé ayọ zakatu su aha kí ni asulu láǹfún ṣé ayọ zakatu ẹ̀gẹ́ aha ẹ̀pà ńkọ́ ṣé máa máa wọ̀n. kò sì sí zakati mbẹ kí ló dé torí pé àti ìrìndélu kan tó yẹ pé pa làwọn máa fi sóúnjẹ tiwọn abẹ́yìn ti débẹ̀ rí láàárọ̀ ẹ̀pà lọ́sàn-án ẹ̀pà lálẹ́ náà ń kọ́ ẹ̀pà báwo pé kíni kódà tó fi dórí Sudan tí wọ́n ń pè ẹ̀pà lórúkọ rẹ̀ tí wọ́n ń pè má orúkọ ẹ̀pà lédè lárúbáwá pé fóònù Sudani fúl asudani mm-hmm. so wọ́n fẹ́ pàṣẹ oúnjẹ pàṣẹ oúnjẹ pé kíni kí ló sọ ni torí rẹ̀ ajẹ́pẹ́ àwọn mọ̀jẹ̀mú kan wà tá a fi mọ̀ pé sóúnjẹ yìí ń kọ́ sẹ́rù rẹ̀ wọ́n máa ń yọ zakambe àbí wọ́n ṣe kíni yọ zakambe tó oríṣi kẹrin òun náà ni wọ́n ń pè ní urudu tijara urudu tijara àwọn ọjà tá a ní fún títà ìtumọ̀ rẹ̀ nìyẹn àwọn ọjà tá a ní fún títà kò bá àwọn lówó kò bá sì má gbowó lórí gbogbo eléyìí báyìí tí àpapọ̀ ṣírò owó ọjà ń tó bá ti lè tó ní sọ́ọ̀bù àdàpọ̀ mówó tá a ní lápò tó bá ti tó ní sọ́ọ̀bù adépàṣẹ kínni ayọ̀ zakat rẹ̀ bóyá mọ́tò lọ́ntà ni bóyá àwọn ilé lọ́ntà ni fẹ́ràn káwọn kan tó lè wọ́n jù nù búrẹ́dì lèyàn ń tà ní kódà kó ṣe pé àkàrà Ògbómọ̀ṣọ́ ló ń tà ní kódà kó ṣe pé pankóró lópin ìgbà tá a bá ṣírò owó ọjà yẹn tá a sì rí i pé wọ́n pọ̀ tó iye tí èèyàn ní tí èèyàn fi yọ zaka zaka ti wọnú rẹ̀ àbí ọ̀wọ́nú ẹ̀ ọ̀wọ́nú ẹ̀ a pé àwọn nǹkan mẹ́rin yẹn là máa ń ṣe kí ni là máa ń yọ zaka tiwọn nǹkan mẹ́rin yẹn là máa ń yọ zaka tiwọn tẹ́ bá rántí tẹ́ gbàgbé adarúkọ àwọn ẹranko adarúkọ àwọn arúgbìn adarúkọ owó àtún adarúkọ ọjà tó wà fún títà sẹ́rí gbogbo nǹkan oríṣi mẹ́rẹ̀ẹ̀rin yẹn àwọn mẹ́ta nínú wọn nípa àgbàwo láàmú ayọ zaka fún wọn sáfùkànnà làwọn tó sí àwọn mẹ́ta nínú oríṣi owó mẹ́rin yẹn nípa àgbà wo láàmú ayọ zaka fún wọn sáfù kan náà làwọn tó ẹyọ kan ló yàtọ̀ gbogbo wọn pátá àní yọ zaka fún wọn qabla hawalanil hawl kọ́dún ó tó yípo lórí wọn gbogbo àwọn owó tá yọ zaka nínú wọn àní yọ zaka fún mẹ́ta nínú àwọn oríṣi mẹ́rẹ̀ẹ̀rin yun ṣáájú kọ́dún tó yípo lórí wọn eléyìí ọ̀sẹ̀ lórí àwọn nǹkan ọ̀sìn àti àwọn nǹkan ọ̀gbìn àti owó ah lórí àwọn nǹkan ọ̀sìn àti àwọn àti owó bákan náà ọjà táǹtà lórí nǹkan ọ̀sìn nǹkan nǹkan ọ̀sìn bákan náà owó àtọjà táǹtà nǹkan mẹ́ta yẹn yòṣtọ́rọ̀tò. لإيجاب الزكاة في كل واحد من هذه الأموال حولان الحول حولان الحول tọdún ọba yípo lórí owó tó ní òní yọ zakat tọdún ọba yípo lórí nǹkan ọ̀sìn òní yọ zakat tọdún ọba yípo lórí ọjà tó ń tà òní ṣe kíni òní yọ zakat yàtọ̀ sí nǹkan ọ̀gbìn nǹkan ọ̀gbìn kò bùkátà kọdùn ipò tó bá ti kéré oko báyìí wàá yọ ẹ̀tọ́ ọlọ́run bá ní. eléyìí túmọ̀ sí pé tó bá rọrùn ká kéré oko lẹ́ẹ̀mejì lọ́dún ẹ̀mí ló láyọ̀ zakat tá sì kéré oko lẹ́ẹ̀kan ẹ̀mí ló ọwọ́ ọlọ́run á ràn wá kan kéré oko lẹ́ẹ̀mẹ́ta ẹ̀mí ló láyọ̀ zakat hada huwa ṣùgbọ́n o sẹ́ẹ̀rí ti èrè oko yẹn bó tún ṣe jẹ́ wípé bá a bá ti ń kéré oko láàmú ayọ̀ zakat òun tún wà very very close ju àwọn mẹ́ta yòókù lọ nípa pé nísìnyìí ìgbà tí wọ́n lọ dáko kí ló gbìn kí ló padà wá kó lérè oko èwo lọ́pọ̀ jù ṣé ìta gbìn ni àbí ìta kó lérè oko ètò akólérè òkò lọ́pọ̀ sẹ́nìkan ó lè fi ọpọlọ forí pé bùbù iye tó wọ́n padà wá kó tásìkò àti kéré òkò bá tó kó tó di pásìkò tó sẹ́nìkan lè ṣe kò sẹ́ni tó lè ṣe la qillatan wala kathra kò sẹ́ni tó lè pè bùbù rẹ̀ bí ó ṣe pọ̀ tó àti bí yóò ti ṣe kéré tó àyàfi Allahu Rabbul Alamin torí ẹ̀ ṣé màá wá yọ zaka ṣé ní yọ zaka ilallah ọlọ́run lọ́mà nítorí pé tí n tọ́lọ̀ ní kó jáde tó bá pọ̀ tó tó di wọn téèyàn ní téèyàn fi yọ zaka faqad wajabati zakatu fi dhalikal mal ajẹ́ pé zakatu dọ̀ràn yàn nínú owó nu tí ó bá wá tó fala zakata wajibatun alayka fi dhalikal fi dhalikal hasad àjẹkí kò sí zakat kan tí ó jọra lórí rẹ nínú dúkìá yẹn nígbà tó bá kéré oko ti gbà tọ ìdí tí mo fi sọ pé òun yá síta àwọn yòókù òun náà ní pé immediately tí àwọn nǹkan tá a gbìn yẹn tó bá ti ń di pé wọ́n ń jiná lórí igi àmì pé wọ́n ti ń jiná wọ́n ti ń gbẹ wọ́n ti ń da ti ń hàn àtìgbà náà láti ṣe alkhors á fojú pé bùbú iye tó lè jẹ́ àwọn kan sì wà tó jẹ́ pé àwọn expert làwọn pápẹ́ tó bá wò pé òkè éka mélòó ni ibi tí gbin àgbàdo yìí sí wọ́n ní éka mẹ́wàá ni ok so gbàtó jẹ́ éka mẹ́wàá yẹn yóò wá rìn lọ yóò wò wò yóò rí i pé tó bá rí i pé gbogbo ẹ̀ majority rẹ̀ kò sí tó ṣe kò bàjẹ́ so yóò sọ pé tẹ́ ẹ bá ka o iye múdù tẹ́ ẹ rí o yóò tó iye thousand by àwọn expert wà tí ó sọ bẹ́ẹ̀ fún ọ tẹ́ ẹ bá sì ka ẹ rí i pé tó bá dín sí díẹ̀ ni tó bá sì lé sí díẹ̀ ni tó bá wá fojú wo báwọn yóò tún wá mú àwọn àdá kan kú ònú ìṣirò kò ní sí má ní tó pè bùbùn wọ́n fààyè pé ẹranko jẹ́ ń wọ́n fi lẹ̀ èèyàn rè kọjá yóò mú wọ́n fi so ti wá fààyè yẹn pé nǹkan yẹn yóò tún Islam ọ̀fẹ́ yàn ọ̀jẹ̀ tẹ́lẹ̀ náà yóò fi léyìn fún wọn tó ní àǹfààní oko yẹn ó wá túmọ̀ sí pé lẹ́yìn ìgbà tá a nítorí wàá kù lọ yọ zaka nínú rẹ̀ tọ tẹ́lẹ̀ ìbáyé wa àti yọ zakatu nǹkan ọ̀gbìn ọ̀yá ju tàwọn nǹkan yòókù lọ a ní wípé sẹlẹsìn iye tó rí mú jáde nínú oko rẹ̀ sótó ní sọọb sótó diwọn àbí òtó diwọn kò sẹ́ni tí ó bí ọ lérè bẹ́ẹ̀ ọdún yìí lọ bẹ̀rẹ̀ sí ní gbìn kó wọ́n sì wá wò wọ́n rí i pé yes n tó mú jáde yọ pọ̀ tó nisab zakatu dọ̀ràn ẹ̀ lọ lórí lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀dùn imú bá wọn. ṣùgbọ́n o nǹkan ọ̀sìn ló ní nǹkan ọ̀sìn ló ní nǹkan ọ̀sìn tó wá nìyẹn níjọ́ tó bẹ̀rẹ̀ kò pé nisab gẹ́gẹ́ bí rakumi tá a ti wí ṣáájú mélòó ló kéré jù tí wọ́n fi yọ zakat nù ràkúnmí márùn méjì ló fi bẹ̀rẹ̀ akọ kan abo kan kò sẹ́ni tí ó bí ọ léèrè zakat pẹ́yìn ọdún márùn ni ràkúnmí rẹ̀ tó pé márùn ràkúnmí pé márùn lónìí ló pé márùn wọ́n ń ṣe ẹkú oríire o ẹkú ewu o ọlọ́wọ́ wo ọlọ́wọ́ tọ́jú ẹ o ọlọ́wọ́ dá sí o kìí sèyàn nìkan ń pọ́ lọ́wọ́ dá sí torí pé ńgbà tí èsì pèsè ẹ̀ tí wàá ní ká máa sin nǹkan ọ̀gbìn nǹkan ọ̀sìn ni òjò á mà bẹ́ẹ̀ àwọn fúlàní àwọn ló lè ṣàlàyé ẹ̀ fún yín ọlọ́wọ́ wo ọlọ́wọ́ sí ń pa màálù kìí nǹkan bàbàrà tọrọ owó nìyẹn Tọ, lónìí òní gẹ́gẹ́ bí déètì ti ṣe wà káìpẹ́ òní ni ìjọ kẹjọ nínú oṣù Shawwal sanata khamsin wa thalathina wa arba'imiatin wa alfin lil hijra kò sí dákan akọlù gírígórí àmì o tó bá fẹ́ sírò déètì zakat aha tó òní kẹjọ oṣù kẹwàá hijira fourteen thirty five òní yìí gẹ́gẹ́gẹ́gẹ́ ní ràkúnmí yẹn bímọ ìní ràkúnmí wa pé mélòó ní ràkúnmí wa pé márùn nígbà tí a bá ti rí pé ràkúnmí wa pé márùn kíláàsì nísìnyí akọ̀dé tìyẹn lẹ̀ kò sẹ́ni tí ó sọ fún akókò yọ zaka lónìí kò sí tẹ́ni tí gba zakati bá dé nǹkan tẹ́ sọ fún ni pé òní o ńlọ dájú pé mo ṣẹ̀ṣẹ̀ ní sọ́ọ̀bù wọ́n kọ déètì yẹn lẹ̀ tí déètì yẹn bá tún dé tó bá dijọ́ kẹjọ shawwal ọdún tí ń bọ̀ alfa arba'miya wa sitta wa thalathin ẹni tí ó gba zakat ó wà wádọ̀ rẹ̀ tẹni tí ó gba zakat bá ti wá sọ́dọ̀ rẹ̀ tẹni tí ó gba zakat bá ti wá sọ́dọ̀ rẹ̀ lẹ́ẹ̀mí nírú déètì yìí ìgbà náà ni zakat jẹ́ ṣe kínni lọ́jọ́ ọ̀ràn yẹn pé kó yọ ẹ wo rahma ẹ wo kẹtí bẹ nu islam ọdún ọdún kan gbáko ni wọ́n fi wọ́n fi lọ lára lẹ́yìn ìgbà tó dolówó yẹn ni pé ọdún gbọ́dọ̀ yípo lórí owó tó tó yọ zakat lọ́wọ́ rẹ̀ ẹ̀yin rẹ̀ lásọ pé kò ṣe kí ni kó yọ zakat tẹ́lẹ̀ báyìí wa ó túmọ̀ sí wípé èèyàn ò ní yọ zakat lọ́dún tí ń bọ̀ náà tó bá ṣẹlẹ̀ pé ràkúnmí kan kú omi ò bímọ nígbà tí déètì yẹn tún dé tẹ̀wọ̀n kó ti padà sí square one wípé kò tí ì ní ní sọ́ọ̀b rahmatan min Allah eléyìí jẹba sẹ́wárí bá ṣe wíhun bẹ́ẹ̀ náà lẹ́wì lórí ẹni tó lówó abẹ́ni tí ń tajà ẹni tó lówó tó yẹ pé ńgbà tó yí ó ti ń ṣiṣẹ́ bọ̀ owó tí ó ń dúró sí lọ́wọ́ kò tí ì pọ̀ tó ní sọ́ọ̀bù tá a bá pè ní sọ́ọ̀bù ní one million naira lápèjúwe gbogbo owó tí ń dúró sí lọ́wọ́ tó bá ti rówó ní náni tó bá ti rówó ní náni tó bá ti rówó ní náni ó wá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ jọ ńjọ́ tí owó tí wọn ń bẹ lọwọ rẹ ti ń tẹ̀lé jọ tọ́wọ́ pọ̀ tó pé one million tọ́jẹ́ ní sọ́ọ̀bù lọ́jọ́ náà lápèjúwe ni o àwọn àkọ́dé tìyẹn lẹ̀ láìpẹ́ déètì yẹn náà ni ọjọ́ kẹjọ oṣù kẹwàá hijira ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún àti ọdún márùnlélọ́gbọ̀n owó yẹn akọ̀dé ti pé lónìí o lágbájá dolówó nù. as far as sharia is concerned a sọ pé lágbájá dolówó lónìí ẹnìkan wa ní sọ pé so that ó fi lè yọ zakat tídé tìyẹn bá tún dé sanwó náà o mẹjẹ mọ o ẹ torí ẹ ọmọ rẹ bí bá ń pa kọ́ ya pa wọ́n ni o torí ẹ mọ wẹ̀wù mọ́ o. àà kò sẹ́ni tí ó bẹ́ẹ̀ fún ẹ ọmọ live normal life gẹ́gẹ́ bó ń ṣe ń bá life rẹ lọ wàá sì máa bá bísínẹ́sì rẹ lọ bó ń ṣe ń bá a lọ bí ṣe oṣù náà ni wàá máa bá a lọ bó ń ṣe ń bá a lọ. torí pé ẹdí mú o ọlọ́wọ́n bò sọ yìí pé túláàsì dandan ẹ gbọ́dọ̀ lọ́ọ́ sí apọn láti fi lówó kẹ́lẹ́ bá a zakati o mo rí pé kéèsì torí pé zakati yẹn sọ́lọ̀ là ń fún ni sọ́lọ̀ fẹ́ gbowó wa ni abẹ́dẹ̀n tọ́ bákan náà ọlọ́run ò sì rẹ́ kíkọ́ jalè bóyá kó lè ba àlàǹfààní àti yọ zakat so therefore wàá máa ba normal life tó ń ti ń bá bọ̀ tẹ́lẹ̀ wàá máa lọ tó bá di pé déètì yìí tún dé tó bá di ìjọ oṣù kẹwàá ọdún ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún mẹ́rin tẹ̀sín nígbà tó wọ́n yẹn kọ́kọ́ pé láì pé kọ́ yọ zakato á wò ó tọdún kan bá pé lórí iye owó tó kọ́kọ́ nìyẹn tọ́lọ́n bá ní kó wọ́n yẹn pọ̀ sí àbí kò dín sí eléyìí láwa ni kọ́ yọ zakato owó yẹn ò dín sí one million ìnáwó ń jẹun gbogbo owó tuntun wọlé mọ́ èyí tí ń ná gbogbo ẹ̀ tún jẹ́ one million yọ yọ zakat tọ́ ìgbà tí ọdún kan yẹn pé owó di three million alhamdulilah ṣé zakati one million náà yọ àbí three three torí ká lómi kò yé o òun pé ah ní sọ́ọ̀bù ni ìyókù ẹni ni kò sẹ́ni o gbogbo tó bá lé lórí nisọ́ọ̀b òdiwọ̀n bá ṣe yọ zakatu nínú nisọ́ọ̀b bẹ́ẹ̀ náà la ṣe yọ nínú ohun tó lé all over forty bẹ́ẹ̀ náà lẹni tí ń tajà ẹ gbọ́dọ̀ máa fi síro sí o torí pé lómi rògbò ń dọ́gbọ́n fọlọ́ pé ọlọ́wọ́n bá kò kúkú burú kò kúkú ní múyàn yóò múyàn o yóò múyàn tí yẹn bá ti lè sẹ́ yóò múyàn kò dáná lásán torí àwọn ọ̀daràn ni so ìyẹn ti ń wò ó pé ó súnmọ́ kápó tí mo ní àtúwó tó wà lórí bísínẹ́sì mi ó ti lè tó ní sọ̀bù wàá máa ṣírò rẹ̀ from time to time in order to know that ṣé mo ti ní nisọ́ọ̀bù àbí ntì ni ẹnìkan á ní à tó máa ní kó o sírò rẹ kò lè ṣeéṣe ní kí ló dé tí o lè ṣe à sá kò lè ṣeéṣe ní à wàláhì yóò ṣeéṣe wàláhì yóò ṣeéṣe kódà kó ṣe pé wóróbo lọ ń tà tá a máa ń sin lọ́kọ̀ọ̀kan èjèèjì gbàtà bá ìṣoṣù mẹ́ta á sì tán tó eléyìí pàtàkì torí pé iná kò sẹ́ni tó fẹ́ wọ́n náà o kò sẹ́ni tó fẹ́ wọ́n náà kọ́ lọ́mọ sí wa lọ́mọ náà o àwọn nǹkan wọ̀nyí báyìí ẹ rí i pé àwọn pẹ́ kásìkò tí wọ́n tó pé yàtọ̀ sí nǹkan ọ̀gbìn kíákíá ni kíákíá lò ha mo ti wá yan zakat lọ́dún yìí kò pa dandan pé kí n yọ lọ́dún tí ń bọ̀ torí gbogbo ẹ tún dìpẹ́ǹdì lórí ntọ́lọ́mùbá tún kádàrà pé kó tún kù lọ́wọ́ mi tọ́lọ́mùbá kádàrà pé kó kù lọ́wọ́ mi so tọ́ba ti yọta lákọ̀ọ́kọ́ àtúnwò tọdún tí ń bọ̀ tó bá pé alhamdulillah tí ó bá pé ó tún dẹ̀ mí wàhálà kàdà lẹ́yìn lẹ́yìn tí ẹ bá ní àgùtàn zakati ọjọ́ rẹ̀ lórí rẹ̀ ṣáájú kó tó tó ogójì tí àgùtàn bá tó ogójì zakatu di ọ̀ranyàn nínú rẹ̀ ẹni tó bá ní àgùtàn ogójì yóò yọ zakatu nínú rẹ̀ zakatu tó sì yọ nínú rẹ̀ àgùntàn soso ṣoṣo náà ni ọlọ́wọ́n bá tó fún yàn ní nǹkan fọ́tì tó wá ní kéèyàn ọyọ kan nù rẹ̀ ẹ dákun sọ pọ̀ kò kúkú pọ̀ ẹ jẹ́ ayé sahun sí ọlọ́wọ́n bá wa ẹyọ kan náà lọ́ọ́ máa yọ títí tágùtàn rẹ̀ ó fi pé ọgọ́fà one hundred and twenty ẹyọ kan náà lọ́ọ́ máa yọ ẹ dákun sọ pọ̀ kọ̀ pọ̀ tó bá wá lé ẹyọ kan sí tó di mọ́kànlélọ́gọ́fà one twenty one ó di méjì méjìlá ayọ̀ ẹ sì ti mọ̀ yín pé bọ́lá ti ṣe dọ́mi èèyàn wa innahu li hubbil khayri ó sì tún sọ pé wa tuhibbuna al-mala hubban jamma rògbọ́n yẹn ṣe jẹ́ olójú kòkòrò burúkú sí ń pọ̀ owó ẹlòmíì lè pa bàbá rẹ̀ nítorí owó wàláhì àìmọye tó ti pa bàbá àti ìyá rẹ̀ nítorí owó orí bú tó bá rí i pé ó ti pé one twenty one ẹyọ kan jàre yóò lọ gbé ta ẹ dákun ẹ wo ní táláì màkà fi ń ṣe ra rẹ̀ bó ṣe pọ̀ tó ìwọ dín kan kù torí kí sàkáàtì ọmọ pé méjì ọlọ́run á mú kẹran ọmọ pọ̀ sí ma kàkà kó lékún ní máa ń dínkù ta ló ṣe ra rẹ̀ àìmọye táwọn fúlàní ti fi síra wọn báwọn àìmọye tẹni tí ò fúlàní nínú àwọn ẹni tó jẹ́ pé wọ́n ń sin màálù tó ń gbé màálù fún fúlàní sìn tí wọ́n ti mọ̀ pé owó ni tí wọ́n máa ṣe wọ́n ti wá gbọ́ pé ẹ tí màálù bá ti pé báyìí ò yé báyìí wọ́n yọ ọmọ àdọ́gbọ́n láti gbọ́ pé nínú gbogbo tààtì ẹ yọ kan ẹyọkan náà lẹ́sìn máa yọ títí tí pé fọ́ọ̀tì tó bá ti pé fọ́ọ̀tì oríṣìí mi lẹ́tùn yọ ẹyọkan ẹyọkan náà lẹ́ máa yọ títí tí wà ní fifty nine tó bá ti pé sixty ó di mélòó méjì irú ètò ẹyọ fún thirty ẹyọrú rẹ̀ méjì wà ní ah, ah, ẹdí méjì kù tó bá dín méjì kù nù sixty ó kù kí ni fifty eight torí káwọn lè máa yọkan lọ tá a lè ń dọ́gbọ́n fún irọ́ ọlọ́run ọba wa tí ìkanjú kó tó mú yàn ọ wá pa màálù márùn àti màálù márùn á kú ìwọ̀n wá ṣe wù kán ká ẹ dákun sọ́nà àbáyọ wà torí zakati ńgbà tó wọ́n yọ òun rí pófò ń ṣẹlẹ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí rófò ni ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní rófò ni ẹ dì mú nínú nǹkan tó ṣòro jù láyé láti máa ṣe fi wówó nǹkan ẹlẹ́mìí nínú tó léwu jù láyé nù. No fẹ́ni tí máa ń ṣe business ẹni tí ń sin nǹkan ẹlẹ́mìí kó ṣọ́ra gidigidi gidigidi wàláì tọ́lọ́n bá gbádùn òde ọlọ́run tó mú kó o rí wọn kínú rẹ̀ ọ máa dùn kò sí nǹkan kan tó ṣòro lati láti sọ kí gbogbo wọn kú kìlò tó máa akẹkùn ó sunkún gbogbo àgbọn gba àgbọn sí ni bá lè sunkún síbẹ̀ tó bá kún àjẹpá tontori dédé ẹjẹ abẹ̀rù ọlọ́run bá wa ẹjẹ apáyọ ọlọ́run bá wa a ní nkankan kọ́lọ́run bó tó fún wa ní ta ní ní kẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lè dọ́gbọ́n fọ́lọ́run torí pé ojú náà ló sì pọ̀ ju yín náà lọ gánà rí irọ́ lásán sọ kan ni tó náà ẹnì kan sì sí tó gbádùn tó lè sun bẹ́ẹ̀dì méjì àti táìm àbọ̀ṣeṣe wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó ni bẹ́ẹ̀dì méjì lọ́wọ́ wà nù yàrá tó bá sùn bíi five minutes ó tún bọ́ bíi five minutes tẹ̀wọ́n pé yàwó yọmọ bẹ́ẹ̀ lọ kílẹ̀ ọmọ lálàáfíà ni so torí de kọ́ mẹ́jọ pọ̀ fún un lọ́rùn páálí tòkí wọn ni fáàrí o lè gbé yàrá méjì àti táìm irọ́ lásán ṣùgbọ́n á ní wọn kókó mọ́ owó owó owó náà ni ìmánì rẹ sì jòrò ó yòrò dànù nítorí owó iyì dànù nítorí owó òfò a sì ti mọ̀ wọn ní ọlọ́run ọba kọ́mọ́fà àlùbáríkà sáàrò owó tí yìí dànù nítorí ẹ̀ òdodo ni òdodo ni torí rẹ̀ ẹ má jẹ́ àṣà òun o ọlọ́run tó fún wa púpọ̀ tó ní káyọ̀ kékeré kèésùn lọ́fẹ́ gbàfa ibìkan ló ní àlò sí àwọn ẹni tí wọ́n ń yọ zakat ní kẹ́ẹ̀bi àwọn máa ń rí àdìpẹ̀lẹ̀ orí ni wàláhì àdìpẹ̀lẹ̀ orí lọ́lọ́ máa ń ṣe fún wọn ọdún yìí ò tún ní yípo dé kó wọ́n má rí pé yìí tó ti fẹ́ dọ́bù àbí kó ti triple lọ́pọ̀lọpọ̀ gbà unlike ẹni tí ń dọ́gbọ́n tí ń tanra rẹ̀ jẹ àti rí tí wọ́n ké wá tí wọ́n ń sunkún bẹ́ẹ̀ ẹ dákun ẹ gbà wọn a ní àwọn onítàbílẹ̀ gbọ́ ní kókó tún gbọ́ àlékún ọ̀rọ̀ lọ torí pé ọ̀rọ̀ lọ́mọ létí jẹ àní kòbókò tá a nà àmọ́ gbọ́rọ̀ nítorí pé nísìnyí ọ̀yọ́ zakat ọ̀ndọ́gbọ́n fọlọ́ gbogbo nǹkan wa ń kú kò sí ní kú kò sí ní kú tí ló fún ẹ òun náà ló sì ní kọ́ ọ̀yọ́ zakatu eléyìí dọ̀wọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ wọn ń bi léèrè pé báwo ni business ó business ọ̀dà o ó sì ń da ó ń pààrọ̀ mọ́tò ọ̀nkọ́lé ó ń pààrọ̀ mọ́tò ọ̀nkọ́ ó sì ní business ọ̀dà adìẹ nísinsìn ọlọ́run ọba dẹ bed flu ọba dẹ sí ọba ní ha nǹkan ṣe mí ẹ̀ kí mi wọ́n ní kí ló ṣe yín ó ní nǹkan bíi ten thousand beds ló kú à sípò ẹ̀yìn ní tó ten thousand beds ẹ̀yin tẹ́ ní business ọ̀dà ẹ̀yin pẹ̀sẹ̀ ń fẹnu ba tara yín jẹ́nu torí di eléyìí ẹjẹ́ a máa dúpẹ́ fọlọ́n o nínú dúpẹ́ fọlọ́n ní kẹ́ ẹ yọ zakat tó tí abati wa ní uh, one hundred and twenty one méjìlá a máa yọ títí tí àgùntàn wo fi pé two hundred mind you a ti sọ pé ẹni tí ó máa yọ zakat lórí nǹkan ọ̀sìn òun náà lẹni tó ní tí ń sìn fún pípọ̀ tẹ́ ẹ bá gbàgbé ó ní ó fun sìn fún pípọ̀ kése pé ó ní ó ń sìn fún títà ẹ kí èso àrùn méjì yẹn o ó ní ó ń sìn fún pípọ̀ kò burúkú lè máa fàtà nínú rẹ̀ lọ́jọ́ ọ̀la o ṣùgbọ́n èèmù tiẹ̀ ni pé this is my own business mò ń sìn wọn bí fúlàní ṣe wà nù wọ́n ń sìn màálù kó lè pọ̀ kí èso pé wọ́n ń sìn màálù kó lè máa fàtà unlike ẹni tó wà nínú gbòòrò òun lè ní màálù kókó sí kára kókó síbẹ̀ fún pípọ̀ kódà tí màálù tó wà ń kára bá bímọ yóò yà gbogbo kálukú lẹ́nu ni pé ah, ah, kí ló sún wọ́n débi pa ń bímọ ah kò yín bìkà lè bímọ so wọ́n ní wọ́n ń bẹ̀ ní fún kíni fún títà so ẹnìkan lè wà ń kára ní ìsìnkú ní ọgọ́rùn-ún márùn-ún but fún títà kése nu màálù ní o ti yọ zakatu tiẹ̀ ńṣe lọ́rọ́ tiẹ̀ dàbí bàbá tí ń ta bisikíìtì tí ń ta tìrẹ́bọ̀ tí ń ta suwiti tí ń ta chingọ́mù tó ń bá ta àwọn màálù yẹn owó tó bá kó jọ ni láti sọ pé yóò ṣe kí ni ṣùgbọ́n ẹni tó ṣe pé yóò yọ zakatu màálù olẹ́ni tó ni tí ń sìn tó dàálẹ̀ tí wọ́n ń jẹ nínú koríko ọlọ́run ọba wa wọ́n ní fún pípọ̀ so àwọn ní ọmọ yọ zakatu nù ẹ̀ kò burúkú tó náà bá ní bukata kan tó fẹ́ gbọ́ kọ́ta nu màálù rẹ̀ o bíi pé fúlàní náà fẹ́ lọ hajj tó kó màálù yóò kò sí tó burú nu eléyìí àmọ́ purposely òun ọmọ sí nítorí kó lè bá a máa ọkọ ó sì fẹ́ ra fún ọmọ rẹ̀ tó gbé ọkọ rẹ. so eléyìí kò sí tó tọ eléyìí jẹba àmọ́ ẹyọ kọ̀ọ̀kan nínú àgùntàn yẹn one twenty tó bá ti wá pé one twenty one títí tí èpè two hundred ó di méjì méjì ó di méjì méjì tó bá ti wá lé kan lórí two hundred ó tún di mẹ́ta two hundred and one mélòó láyọ two hundred and fifty eight naam ẹ sọ̀rọ̀ one hundred and twenty seven one one one. ẹgbọ́n nǹkan bẹ́ẹ̀ o one one eh? la ilaha one one ẹyọ wàhálà ẹ lọ torí ní ṣe jẹ́ yọ nu yọ wà padà hàn pé kò o ti sọ pé one one bàbá eléwúrẹ́ wa yọkan kan okùn mẹ́wàá ọ̀rọ̀ a tún béèrè ń bomi kẹ́ jazakumullahu khaira mo ní ewúrẹ́ mọ́kànlá wa ni kí n yọ̀ kan pé kí ni pé wọ́n ní zakat za sáwọn kí tó bá délé rẹ̀ àfi kó tilẹ̀kùn torí miskin tó gbé ewúrẹ́ òní sọ́lẹ̀ tàwa lálọ́ bá àfa tó sí ni agbo sixty nine mélòó ni ọyọ naam hmm. ah la hawla wala quwwata illa ẹyọ mélòó ṣe ọ̀rọ̀ míì tún wà adúpẹ́ tán tàbá wa ní ọgọ́rùn mẹ́ta àgùtàn mẹ́ta láyọ̀ o tá a bá ní ọgọ́rùn-ún mẹ́ta mẹ́ta láàyò ọ̀dà tá a bá wá ní ọgọ́rùn-ún mẹ́ta àti ogún mélòó láàyò. be careful a ní two hundred and one mélòó láàyò. <laughs> ọ̀dájú ọ̀dájú pé àwọn ẹni tí wọ́n ń dáhùn yún ọ̀pọ̀lọpọ̀ àwọn ò ní tírà wájú wọn ò ní tírà wájú wọn ò sì dé ń tà ń sọ pẹ̀lọpọlọ níṣẹ́ àti sọ pé téèyàn bá ní one twenty láti forty to one twenty ẹyọ kan náà ni tí one twenty bá ti lè lé ẹyọ tó di one twenty one ó di mélòó one twenty one to two hundred méjì náà but when two hundred becomes two hundred and one ó di mélòó mẹ́ta láti two hundred and one títí dé three hundred mẹ́ta náà ni ọ̀dà èmi wá béèrè béèrè kan ní ìsìn three hundred and one kí láyọ̀ xapa ibẹ̀ yẹn ẹ ṣàkíyèsí rẹ̀ kọ́ dàbí two hundred and one three hundred and one kọ́ dàbí sẹ́mi kí two hundred and one mẹ́ta but three hundred and one mẹ́ta three hundred and ninety nine mẹ́ta ṣé yé wa títí tí di four hundred tó bá di four hundred ló di kíni mẹ́rin látòrí three hundred kò ní lé títí tí hundred yóò fi lé ṣé yé wa tí àgùntàn bá pé three hundred zakatu ò ní lé sí mẹ́ta títí tí n tó lé ó pé hundred a sì ti mọ̀ pé tí three hundred bá two hundred bá kún three hundred ó di kíni a jẹ́ pé four hundred láti ó yọ two hundred bá tó tó kún láti ó yọ ṣé wa báyìí tọ eléyìí jẹ́ zakatu àgùntàn ẹnìkan á sọ pé níjọ́ láwọn àsìn ewúrẹ́ tí ó pọ̀ tó bá wọn. ẹ problem tàwa Yorùbá nìyẹn because àwa Yorùbá we are consumers àwọn ọmọ nǹkan kan ṣe ju ká jẹun lọ so tó bá yẹ pé gbogbo ẹ̀yà yòókù nàìjíríà ìbá dàbí wa nàìjíríà yóò ti túká ìdí tí mo sì fi sọ bẹ́ẹ̀ ni pé àwọn oníbídíà yẹn àwọn onínà apà yẹn àtàrà wọn ni kẹ́ẹ̀ ti wà kẹ́ẹ̀ ti wòye tí bàbá kan bá kú tí màmá kan bá kú lọ́dọ̀ àwọn sòkújòkú sẹ́mi pé tó máa ń ṣẹlẹ̀ ní wípé wọ́n lè ti èèyàn kan tó kú yẹn kó pa màálù tó fifty ẹ dákun torí tọ́lọ́ síbẹ̀ náà lọ rọrùn láti tọ́jú màálù fifty ìwọ ti torí bàbá rẹ kú lórí bídíà ọ̀pá màálù fifty ẹlòmínà pa màálù fifty ẹ bí yorùbá ṣe ń pa màálù tí ò sì mọ màálù ni gbogbo ẹ̀yà náà ṣe ṣé màálù ò ti tán kódà kò ní tán nàìjíríà lásán yóò tán láyé so ó túmọ̀ sí pé àwọn kan ń sin àwọn ẹranko yẹn gan wọ́n ń wọn ní gidi ṣùgbọ́n àwa a mọ̀ wọ́n jẹ àmọ́ wọ́n sìn rárá. ìtẹ́ nǹkan rọra ń gbìyànjú bẹ́ẹ̀ náà ládìẹ ó tún wá wọn kò sí rà sáwàlẹ́lẹ́ ẹ̀ dán o torí ẹ̀yin aládìẹ dínwó rẹ o dínwó rẹ o ẹ̀ torí ìlú táwa ti ń bọ̀ kò sí ẹran tó dínwó tó adìẹ ń bẹ̀ ọ̀rọ̀ adìẹ tó gbogbo ẹ̀ pátápátá ẹ lò at the rate of four hundred naira tí wọ́n ti pátá ti sáyàn rẹ̀ tó wúwo gidigidi yéésì ṣe pé pípa pé bóyá jọ́ọ̀nù kan matthew kan lọ pa halal torí ẹ̀yin náà máa dínwó rẹ o àwọn náà ní káwọn olóúnjẹ ó dínwó rẹ o gbogbo ẹ̀ líǹkì mọ́ra wọn ni Ìdírísà gbogbo ẹ̀ líǹkì mọ́ra wọn so ọjọ́ bó ti ṣe jẹ́ tọ́ torí délé ẹ jẹ́ káwọn náà múra náà ó lè ralẹ̀ nírú ajílété yìí èlò wọn ń talẹ̀ lè ralẹ̀ kọ́pọ̀ kọ́ máa sin ewúrẹ́ kọ́ fagbala sí kọ́ wá oúnjẹ tó máa fún wọn tó tètè máa dàgbà táwọn náà máa pọ̀ kọ́ máa kó kọ́ lọ́ máa ta kọ́ máa ta níbikíbi tó bá ti ta owó dé ní àbí òde gẹ́gẹ́ bí orúkọ àdúgbò kan lu kan. eléyìí túmọ̀ sí pé àwa náà fúnra ra ọkà mọ̀já fara àní ìsẹ̀ ẹlòmíín wà lẹ́kọ̀ọ́ òun ronú pọ́ńbọ̀ wá sí léyìn bíi ẹ̀yìn sì wà ń bí ẹ̀ ronú rẹ̀ sọ́dọ̀ abáwọn àwa ń dá yín ni o kẹ́sẹ́ bí a ah, pa business o hmm, a máa ń dá yín mọ̀ràn ọ̀pọ̀lọpọ̀ wà tó lòun ò rí sẹ́sẹ́ iṣẹ́ tó lè ṣe wà bọ̀tí wọ́n wò pé ńgbà tó ti kàwé kọ̀ yẹ kó o ṣiṣẹ́ irú eléyìn kọ̀ọ̀kan máa ebi ò sì mo eléyìí jẹ́ bó ṣe jẹ́. tọ́ ẹnìkan wá ń sin àgùtàn àgùtàn yẹn wá dé sí fọ́ọ̀tì but àgùtàn yìí kò sóun ló ń fún wọn lóúnjẹ o àwọn àgùtàn yẹn náà máa ń jẹ ká ni ó wá dín ẹyọ kan sí fọ́ọ̀tì ó thirty nine anabi sallallahu alayhi wa sallam ní falaysa fiha sadaqa kò sí zakat mbẹ. rahmatan min Allah sẹ́wọ̀n kí sọ́wọ́n ké abáfẹ́ ẹ̀dínmú iná ló fi jẹ́ pé òfin tó wá nù sẹ́rí àtàwọn sọ kan kọ́ídà kẹ́sẹ̀ bẹ́ẹ̀ wọ́n kàn máa ń lò ń lòkulò torí pé kan tó bá pa bá lò ní zakat torí tó bá ti súnmọ́ nǹkan á fún ní ìdájọ́ rẹ̀ thirty nine súnmọ́ forty àbí yẹ ká pé tó bá pé illa an yasha rabbuha wọn á fàyè lẹ àyàfi tẹni tó ní thirty nine tó bá wù láti yọ zakat òkè sọ̀rọ̀ yẹn o àmọ́ tó bá wù láti yọ faman tatawwa'a khayran fahuwa khayrun lahu ẹni tó bá finú fẹ́ dọ̀ sí rere tó sàlékún sẹ́ tí èyí ṣe bídíà torí pé àwọn àlékún wà tí ó di bídíà o ó sàlékún sẹ́ tíṣẹ̀rí ọ̀kọ̀ sídà sí bídíà tó yóò jẹ́ rere fún un gẹ́gẹ́ bí ẹni tó ní ntí ò tí tó yọ zakatọ yọ zakatọ nù ẹ lẹ́yìn rẹ̀ anabi sallallahu alaihi wasallam wọ́n fún wa ní àwọn ẹ̀kọ́ kan tó jẹ́ pé ọ̀hún ọkọjá tá a lè fowó rà ó ní wala yujma'u bayna mutafarriqin wala yufarraqu bayna mujtami'in khashiyata sadaqa eléyìí píríncípù ńlá ni nínú zakat àwọn kan wà tó yẹ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú wọn ń sin nǹkan ọ̀sìn rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń sin nǹkan ọ̀sìn wọn àsìkò àti yọ zakati wa tó wọn ò gbọdọ̀ papọ̀ nítorí ìbẹ̀rù zakati àsìkò zakati tó wọn ò gbọdọ̀ papọ̀ nítorí ìbẹ̀rù zakati àpèjúwe rẹ̀ ẹnìkan ó ní ó ní màálù márùn ẹnìkan òun náà òun ní màálù mẹ́rin ẹnìkan ní márùn ẹnìkan ní mẹ́rin kò sí fáyidà ń bẹ́ẹ̀ wọ́n papọ̀ wọ́n papọ̀ siyan nítorí pé ẹni tó ní márùn nìkan náà ní ó ṣe kíni ní ẹ̀yàn zakat ẹni tó ní mẹ́rin kò sí zakat lórí ẹ̀ eléyìí tó ń bá papọ̀ láàbáyìr ṣùgbọ́n ẹnìkan òun ní ràkúnmí mẹ́wàá ẹnìkan òun sì ní ràkúnmí mẹ́ẹ̀ẹ́dógún ẹnìkan ní ràkúnmí ẹnìkan ní ràkúnmí mẹ́sàn ẹnìkan ní ràkúnmí ẹnìkan ní ràkúnmí mẹ́sàn tẹ́ bá papọ̀ mélòó márùnlélọ́gbọ̀n tí èèyàn bá ní ràkúnmí márùnlélọ́gbọ̀n zakat wo la ní ọ̀yọ́ mẹ́rin kọ́ ràkúnmí mélòó ní ọ̀yọ́ thirty four thirty four camels ràkúnmí kan orúkọ rẹ̀ ń jẹ́ ìròyìn rẹ̀ ń jẹ́ ẹ́ ẹ́ kọ̀ bá lọ́nlọ́n bẹ́ńtú bẹ́ńtú lẹ́bùn bíntu labóònù ní ọ̀yọ́ ok ẹ sì ti mọ̀ ẹni tó ní twenty five yẹn kí ló yẹ kó wọn yọ bíntu makhab bíntu makhab ẹni tó ní mẹ́wàá ọ̀hún àbí tó ní mélòó tó ní mẹ́sàn-án òun ọ̀fẹ́ yọ àgùntàn kọ̀fẹ́ yọ àgùntàn ọwọ́ àdàpọ̀ mọ́tẹ́lẹ́ pé eh, ẹ kúkú yọ ọ́ bíntu làbónú kan ẹyọ kan náà ni kò pé méjì torí pé òun fẹ́ sá fún zakat ó wá da tiẹ̀ pọ̀ mọ́ tẹ́lẹ̀ ìkọ̀tọ́ ẹnìkan ní màálù ó ní màálù ọgbọ̀n ẹnìkan ní màálù ogójì ẹnìkan sì ní ẹnìkan ní màálù márùnlélọ́gbọ̀n ẹnìkan sì ní màálù ọgbọ̀n kí ni wọ́n yọ naam wọ́n yọ tẹ̀bíyàánì wọ́n yọ tẹ̀bíyàánì màálù méjì tó ti kádùn tó ti wọnú ọdún kejì èyí tó jẹ́ pé ń sì ń tẹ̀lé ìyá rẹ̀ ẹnìkọ̀ọ̀kan yọrù eléyìí sẹ́mi pé tí wọ́n bá dà pọ̀ tí wọ́n bá dà pọ̀ wọn ò bẹ́nẹ́fìtì nkankan wọn ò bẹ́nẹ́fìtì nkankan ẹnìkan ní àgùntàn ogójì ẹnìkan ní àgùntàn ọgọ́ta ó mélòó ó ọgọ́rùn zakati mélòó wọn yọ ìgbà tó jẹ́ pé wọ́n jọ ń jẹ́ ń bìkan náà ní ànípin àmọ́ tó bá yẹ pé eléyìí sixty tiẹ̀ ọ̀tọ̀ ní jẹ tẹ́lẹ̀ forty ti eléyìí ọ̀tọ̀ ní jẹ tẹ́lẹ̀ wọ́n á rí i pé zakat ń bọ̀ ẹja dapọ̀ kálíbà ayẹyẹ ọ̀kan ànígbà sẹ́wọ̀n kí tó bá wà lọ́tọ̀ọ̀tọ̀ mélòó wọn bá yọ oníkálukú ọ̀yọ́ ẹyọ kọ̀ọ̀kan ó di méjì torí anabi sallallahu alayhi wa sallam ó ní ẹ ò gbọ́dọ̀ pín owó ẹ ò sì gbọ́dọ̀ dapọ̀ nítorí àti sá fún zakat lápèjúwe èmi ní màálù mẹ́ẹ̀ẹ́dógún ìwọ náà ní mẹ́ẹ̀ẹ́dógún wọ́n sì jọ ń jẹ papọ̀ ni a sì mọ̀ pé n kéré jù téèyàn nínú màálù téèyàn fi zakat òun náà ní thirty àbí bẹ́ẹ̀ kọ́ ni a sì jọ ní fifteen fifteen ìgbà tó yẹ pé wọ́n jọ ń jẹ pọ̀ ní bí owó èèyàn kan ni zakat wo lọ́wọ́ à ń bẹ̀ màálù kan àbí bẹ́ẹ̀ kọ́ ni ìgbà tásìkò zakat wa súnmọ́ a ní a agbọ́dọ̀ gbọ́n ni èèyàn gbọ́n ni o máa kó mẹ́ẹ̀ẹ́dógún tiẹ̀ lọ kémi náà máa kó mẹ́ẹ̀ẹ́dógún tèmi lọ hal tajibu zakat fala tajibu zakat ajẹ́ pé kò sí zakat nù tí ẹni tí gba zakat bá ti lọ lẹ́yìn oṣù kan wọ́n tún dà pọ̀ ẹnìkan ní ràkúnmí mẹ́ta ẹnìkan ní mẹ́rin sẹ́mi pé mélòó lọ jẹun wọ́n jọ ń jẹ pọ̀ ni tá a bá fi wọ́n lẹ̀ tí wọ́n jọ ń jẹ pọ̀ tẹ́ni tí ó gba zakati bá dé kí ni ó gbà àgùntàn kan ẹ̀yin wá nítọ̀ tá a bá ṣe bá àwọn ọgbà lọ́wọ́ wa máa kó mẹ́rin tiẹ̀ lọ ná kí mi máa kó mẹ́ta tèmi lọ ná ńgbọ́ bá tó bí oṣù mélòó ká tún dà pọ̀ sẹ́mi pé mẹ́rin kò sí zakati mẹ́ mẹ́ta kò sí zakati mẹ́ ẹ gbọ́dọ̀ yá o ẹ sì gbọ́dọ̀ papọ̀ sẹ́mi pé wọ́n lè papọ̀ láti sá fún zakati wọ́n lè yá láti ṣe kínni láti sá fún zakati anábìlẹ̀ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ lópin ìgbà tó bá ṣe pẹ̀lú shirt kó jẹ́ pé àwọn ẹranko yun omi kan náà wọ́n jọ mu ibì kan náà wọ́n ti jọ ń jẹ ẹnìkan náà ní ń dà wọ́n táwọn kan yìí bá ti pé lára rẹ̀ ẹ gbọ́dọ̀ yà wọ́n bí ìgbà téèyàn kan ló ní wọn ní zakati kan lẹ́yọ̀ fún wọn kò bá jẹ́ pé benefit yín kò bá sì jẹ́ pé disadvantage ló wà ń bẹ kò sí tọ́kàn wá. wa ma kana min khalitayni fa innahuma yataraja'ani baynahuma bis-sawiyyah. tọ́ owó tí ẹjọ́ dàpọ̀ tẹ́ wá yọ zakati kan fún gẹ́gẹ́ bá a ti ṣe wíyùn ẹ wàá padà ẹ padà lọ bára yín láti jọ ọ kí kálukú san iye tó bá lẹ́tọ̀ọ́ sí kò wọ́n san nísìn wàá ní ràkúnmí mẹ́ta ẹnìkan ní méjì ibìkan náà wọ́n sì ti ń jẹ wọ́n zakati àgùntàn kan àgùntàn yẹn wọ́n á jẹ five thousand ṣé two five two five ni wọ́n jọ san láti rà á àbẹ́nìkan san three thousand ẹnìkan san two thousand ẹnìkan san three thousand ẹnìkan san two thousand ìtumọ̀ ní tànàbí sọnù kì í ṣe pé bóyá wọ́n jọ pín dọ́gbadọ́gba o iye títí ẹ bá jẹ́ pàṣẹ́ntéèjì yẹn lọ́sàn iye títí ẹ bá jẹ́ pàṣẹ́ntéèjì yẹn lónà òsèkìní ní ọ̀sán. wala yukhraju fi sadaqati harima nígbà tá a bá wá yọ zakat arúgbó ẹran kọ́ la yọ o kò sáyè láti yọ arúgbó ẹran kí la fẹ́ fi ṣe torí pé arúgbó ẹran kò lè dùn lẹ́nu bíi ọ̀dọ́ ẹran arúgbó ẹran kò lè dùn lẹ́nu bíi ọ̀dọ́ ẹran tẹ bá sì fún àwọn masakíìnì ní zakati yẹn torí ààyè lẹ́fún wọn tẹ bá fún wọn ní zakati yẹn ó lè wọ àwọn náà láti tà kọjá pé wọn ò fẹ́ pàjẹ́ sẹ́yìn kí wọ́n gbárùgbó ẹran débi tẹ́ ti tà kọ̀dà bí kọjá pé kò tí ì ṣe kínní kò tí ì rúgbó torí pé lẹ́yìn àlébù tí ó gba zakat wọlé abojú kẹran yọ òpè bí zaka ni tún bá tọ́ọ̀bù ayọ̀ lójú kan sólójú ètòjú méjèèjì ti fọ́ lọ́wọ́ ayọ̀ rárá o. wàlá kí ló wà lọ́dọ̀ yín mẹ́rin wàlá wàlá kí ni wàlá wàlá tẹ́yìs àwíbẹ̀ àṣìṣe ni wọ́n ṣe ń bẹ̀rẹ̀ nínú píríǹtì mọ́sẹ̀ bí wọ́n tẹ́ ti yín dání wala tayis yanni kó o ní yóò gúnfe tó bẹ́ẹ̀ mo gúnfe ẹran tó yẹ pé ń tẹ tó bá ṣe kí ní etí rẹ máa ń ṣe yọ ká sókè púpọ̀ yẹn àbí òye wa òun kọ́ lọ́ọ́ yọ tó bá lágùtàn o kò lọ́ọ́ yọ o. illa an yasha àyàfi tó bá wu ẹni tó fẹ́ yọ zakat láti fún ọ ẹni tí ó yọ zaka tó bá wù láti fún ọ lógúnfe ò lè gbà torí pé òun akọni akọni tí ń sọkọ fáwọn abo nà sẹ́yìn fóònù ni akọni tí ń se ọkọ fáwọn abo sẹ́mi pé ẹni tí ń se ẹran ìyẹn máa ń sábà ń kó àwọn abo ẹran rẹ̀ lọ síbi tákọ bá wà torí kí lè bá a ṣe kí ọkọ fún wọn kí lè bá a bá wọn gùn ìgbà míì ẹ lọ yá akọ wa ẹ yà lọ́fẹ̀ẹ́ ni o torí pé wọn ìfowó yáyùn o lima fihi minal gharri wal jahala torí tá a bá lásanwó kí la mà tó ṣe mélòó ni tá a mọ̀ pọ̀ yọ mo rò pé yé wa ṣẹ̀rí àdínà gbogbo rubbish ẹ yà wá lọ́fẹ̀ẹ́ pé jazakumullahu khaira ẹ̀sán rẹ̀ nu. tọ́ lẹ́yìn rẹ̀ wọ́n á fẹ́ bẹ̀rẹ̀ sí ni sọ fún wa báwo la ṣe máa yọ zakatu ariqa ariqa wọn náà ni adarahim adarahim dirham láti silva so ẹ jẹ́ àdúró ń bì báyìí à ń bẹ ọlọ́wọ́n bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kó ràn wá lọ láti gbẹ̀sìn ayé dáadáa kó ràn wá lọ lórí àti máa fi tá a máa ń gbọ́ yé ṣe wà wò kó ṣe ń gbọ́ yé ní sábàbí oríire fáwa láyé àti lọ́la alqiyama kó má ṣe ní sábàbí orí ibú fún wa ọlọ́wọ́n bá kọ́ràn wa lọ ní kọ̀kọ̀ àti ní gbangba ọlọ́wọ́n bá iṣẹ́ tá a sì tá a fi rálì janna wọ̀ ọlọ́wọ́n bá kó sí rọrùn fún wa èyí tá a sì tá a fi dọ́mọ aná ọlọ́wọ́n dákun má fara sí kóńgẹ́ rẹ̀ subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk nítorí wàá níbi èrè kùsù. aleykum salaam. se rárá o yọ́sà jẹ́ musinna kò gbọ́dọ̀ jẹ́ rondo yóò ti lé lọ́dún naam aleykum salaam tu. ẹnìkan ti ń béèrè mi. àsìkò tá à ń kéré oko ni ẹni pé ní kíá tọba ti nísìn tó di pé ká àsìkò tó ti pọ́n sórí igi tọ́kàn ti ń pọ́n táwọn kan ti ń hàn pé wọ́n ti ń da ìgbà náà ni ti wá sírò rẹ̀ ipe tẹ́ yọ ni ẹ ní yọ orígbà tó yẹ ń kó nísìnyẹ ti naam kò tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ àfi tó bá jẹ́ káfìrì kò tó bẹ́ẹ̀ tó bá jẹ́ pé mùsùlùmí lélẹ́yìí mùsùlùmí lélẹ́yìí ẹ̀sìn kò fẹ́yàn kan ó ń dà wọ́n níbi kan náà ni wọ́n ti ń jẹ ibi kan náà wọ́n ti ń mu so kò tó bẹ́ẹ̀ kódà níjọ́ tí a ti ń kó fún ó ti yẹ kí fúlàní ó ti ṣàlàyé pé tọ̀ tó bá dásìkò zakato zakat kan náà láàyò sẹ́mi pọ̀pọ̀lọpọ̀ wọ́n kàn lówó ni wọ́n mọ nǹkan kan pẹ̀sìn ọlọ́ wọn ò sì tún lásìkò láti lọ gbọ́ ọ̀rọ̀ nípa ẹ̀sìn ọlọ́run so ẹni tó mọ̀ ni ó ṣàlàyé fẹ́ni tí ó mọ̀ kò wá nídìí pé kẹ́ni tí ó mọ̀ kó gbà ẹ̀ ni torí yóò kó bẹ́yìn naam aleykum salaam. ẹni tó mọ̀ sóun lè volunteer pé kẹ̀mí ó yọ kò sí volunteer ẹ fọ́ọ̀sì onítàn nítorí pé zakat ó jìnnà sẹwọn kó ló ní mẹ́ẹ̀ẹ́dógún yòókù ọ̀rọ̀ pé gbọ́ ṣẹlẹ̀ ah because ẹ̀sìn islam yìí ṣeré tí ọba gbà bá wò tá ló bí islam lélẹyìí kìí ṣeré as from the beginning lẹ́tì sọ tí ó ti kúnná ẹ̀yin náà ò ní lọ lára sẹwọn kí njọ́ tó bá dọbẹ̀ tán yọ yarí ni ẹ̀ ní lọ lára nísìnyí màálù tẹ kó sí lọ́dọ̀ márùn márùn ni ọlọ́run ràn yín lọ màálù di mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún ọwọ́ á ló ń yarí ah kò sí kóòmù tí ó yẹ orí rẹ̀ نعم، عليكم السلام. ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni tó máa ń dáko tuntun ta mọ́tò tuntun àbí òye yín gbogbo ẹni ọ̀yọ́ zaka fún lọ́tọ̀ọ̀tọ̀ aleykum salaam. Ah, irú béèrè wo ni mùsùlùmí tó aládùúgbò. èmi ọmọ tí ń bẹ nù rẹ ntị ọwọ lọ sọ bó ló ṣe pé wọn mushrik bó ló di mushrik sọ ni pé aládùúgbò tí ń jórúkọ mùsùlùmí tí aláwo tí wọ́n sọ wọ́n dájọ́ fúnra rẹ olóhùn béèrè mo rò pé yé aha o, ti béèrè naam aleykum salaam ẹni tó bá kò sí wàhálà níjọ́ tó bá tó tẹ̀ wọ́ lọ ni ẹni tí ìjọba ń mú nǹkan kan lẹ́nu owó oṣù rẹ̀ tó ń mú nǹkan kan lẹ́nu owó oṣù rẹ̀ so ọdún tí wàá lọ lórí owó yìí kó tó tẹ̀ lọ́wọ́ zakat ọdún mélòó ni ó yọ fún tó bá ti gbà yóò fi kún owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ lọ́dún yẹn yóò yọ zakat rẹ̀ naam owó kò sí evaluate kankan owó tí ń rí lórí ilé owó tí ń rí lórí àwọn mọ́tò tó fi háyà owó tí ń rí lórí machine tó fi ṣe bakery owó tí ń rí lórí ẹ̀rọ tó fi ń lọ́gì owó yẹn ni ó ti yọ zakat kì í sá àwọn nǹkan náà. alaikum salaam. eléyìí ò sí màálù tiẹ̀ kò sí màálù kó lè pọ̀. ó ń sìn wọn kó lè yó ìyàtọ̀ wà láàrin ń sìn kó lè pọ̀ àti ń sìn kó lè yó eléyàn ń tajà ni naam zakat owó ní ọ̀yọ́ àríkùsọ àríkùsọ. ẹ ní sanwó bó ló ṣe sanwó kí kí ìgbà tó gbé ehoro fún àwọn ehoro rẹ. what contract lẹ sign pẹ̀lú ehoro tẹ́ gbé wa wọ́n sign contract pẹ̀lú pẹ̀lú ẹni tó horo but ehoro ọ̀wà àwẹ́à gbà tó dé àárín àwọn abo nǹkan wò wọ́n ara wọn jọ wọ́n jọ ń ṣeré ni ògùn wọn gbà tó tún gùn wọn kò dá ni tó ó tiẹ̀ wá dá sí ó sì sọ kan láàrin àwọn ehoro rẹ lẹ́yìn oṣù mẹ́fà òòró yún ọ̀rọ̀ ma sábà kó lè lọ yarí fóńtìn lórí tí ta fún ọ tó ń tọ́ nu bí mhm. yọ zakatu rẹ wọn yọ zakatu torí pé kòkó rárá ṣé wọn lẹ́yìn wọn fi ń so ni tí wọn lè máa jẹ kókó láàárọ̀ lọ́sàn lálẹ́ náà owó rẹ̀ owó tẹ́ bá pa ń bẹ lẹyọ zakat náà. wọ́n san gbèsè báwo gẹ́gẹ́ bí èèyàn tá gbé hospital tó wà nìkan tọ́jú rẹ̀ ẹ sì gba gbogbo ìyànjú tẹ́ gbà ó tún kú ẹ tún sanwó tọ́jú àbẹ́ ẹ̀kọ́ ni ẹ bá bú wọn jù bẹ́ẹ̀ lọ́kọ́ ẹ jájú mọ́ wọn àwọn sáà ti ṣiṣẹ́ tí wọn àwọn kọ́ ni ò ní gbẹ̀mí rẹ̀ ọlọ́run ni ó gbẹ̀mí ẹ̀ náà aleykum salaam lókun ìgbà tí o bá ti dájú pé ilẹ̀ gun lábẹ́rẹ́ kú o tẹ bá gun lábẹ́rẹ́ kú ẹ dáràn o náà. séèyàn lè fi àgùntàn tó bá ti ahan ṣé ẹ lè fi ṣe zakat tó bá wù ọ ni àgùntàn tó lóyún tó ẹ lè fi ṣe zakat tó bá wù ọ torí pé islam ní kí wọn má gbà lọ́wọ́ rẹ̀ nítorí pé yóò wù ọ tó lówó kọ ọmọ fìrù rẹ̀ lẹ àmọ́ tó bá wù ọ láti filẹ jazakallahu khaira naam. ṣé ẹ tó wá yóò sì pọ̀ iye ọjà tó wà lórí àtẹ rẹ̀ iye cars ti ń tà iye ilé tó ní tó fẹ́ tà àbí òye wa aha yóò ṣírò yóò estimate iye tó ń lè tà tí ò ní jèrè jù tèrè yẹn ò sì ní dé jù ètò wà láàrin average ni ó sì torí tó bá sí ètò wọn jù ó lè má rí tà bẹ́ẹ̀ òun ló pé òun tó bá sì sí ètò dín jù kò pé àwọn aláìní torí zakati tí ọyọ ò ní pọ̀ tẹrẹ nísìnyí káyipé nísìnyí torchlight yìí two hundred naira ni wọ́n rà ó sì mọ̀ pé tọ́lọ̀ máa ràn ó lè rí ta ní three hundred but normally o lè má rí ta ju two forty two fifty lọ tó bá worse o lè ta two ten kó o jèrè ten naira so àní ní kó o two ten torí pé ìnira wà ń bẹ fún àwọn aláìní a sì ní ní kó sírò rẹ̀ ní ìnira wà ń bẹ fún wọ a ní ní kó sírò rẹ̀ ní two thirty a three hundred torí pé o lè má rìtà bẹ́ẹ̀ bọ̀rọ̀bọ̀rọ̀ eléyìí ló pé wọ so a sì ní ní kó sírò àwa ní kó sírò rẹ̀ ní average bá two fifty two fifty ló sì ọba àwa padà tán four hundred lẹ́yìn rẹ̀ ọlọ́run lọ́rùn ọ̀lọ́ naam aleykum salaam.

tó bá jọ wá ń wọ ẹ̀rọ ẹgbẹ́ ìwé owó ẹ̀ tó yẹ kó ti ti lówó ti tó sàkàlẹ̀ kò ń kọ́ ní. kò sí wàhálà kò sí wàhálà kó sáà má ti jẹ́ pé ń dọ́gbọ́n pé owó ò ní gbọ́wọ́ tèmi o ń mọ̀ kọ́líkà ni tí ọba kú ti sówó ẹ̀ ní rí zakat tó bá yẹ pé ń dọ́gbọ́n bẹ́ẹ̀ ọ pàdé ọlọ ṣùgbọ́n ẹ dì mọ́ o kì í ṣe ìwọ lọ́wọ́ bá bẹ̀ kọ́ ọmọ wà pọ̀ àwọn èèyàn o tó máa sọ pé lágbájá ẹ pé kì í ṣe ìwọ lọ́wọ́ bẹ́ẹ̀ ọlọ́run ní òbí léèrè ń jọ gbẹ̀ndà kìá lẹ́yìn náà ta ni ẹni ń fẹ́ káyí pé ìwọ náà máa retí zakat ta ni kọ́náwọ́ sọ́bẹ́ yìí náà fẹ́ fún yàn ni abẹ́fẹ́ gbà so ohun tó dáa jù nù torí rẹ̀ ọlọ́run ó ṣèṣirò fún kálukú ọlọ́run ọ̀bẹ ọgbẹ́ kọ́ ọmọ bóun sí fáìlì anybody naam subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka.